وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀lẹ̀mí náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq ab بلاره محمد الأول حفظه الله ورعاه توجه إمام الدعوة الحق سنترا مسكلمة هبوكتا ما بوك الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكي بقو فولون الحمد لله الله باتي أدوكي فون نالا باتي أتشوى قديلوني يريد المرء أن يعطى مناه أواني جاكوري لانا كوي تندولا إن شاء الله الله سلام وباتي وماشيشي يريد المرء أن يعطى مناه Ẹ̀dá máa ń wọ̀n ẹ̀dá ni pé ohun tó ń fẹ́ ṣe kó ṣàgbà ṣíṣe. A ń yọ àtọ́ ọmọ náà bú. Ṣùgbọ́n kìí ṣe gbogbo ohun tó wùyàn ṣe láyé náà lọ́la ń jẹ́ kí èèyàn rí ṣe o. Wàyẹ́ abàlọ́hù ìlà máa rọ̀dà. Kìí ṣe gbogbo ọlọ́run Allahu illa ma arada. Ṣé wá sí ẹlòmí ìbàjẹ́ anọ́lọ́wò dẹ̀ ṣàdé oró illa ma arada dá ló máa ń dá o ìtò bá dẹ̀ dá kò sẹ́ni tó tó challenge rẹ̀ kó tí wá síbẹ̀. àtàwọn jẹ́ kárìnà kà Maulana àlámà àfàbítà hó. orí ẹ̀ làwa fi ń dúpẹ́ fọ́lọ́run bá lórí pé. kárìnà kà Maulana. à ń dúpẹ́ pé ń tà rò ń tà tọrọ ń tà lóhùn wá ó dà lọ́wọ́ wọn bá ń ṣe fún wa. àlámà àfàbítà hó. a ní kó kó ṣàánú kó túbọ̀ dá wa sí ilẹ̀ dá wa sí. ìlẹ́yìn náà mìíràn والبركات إلينا من الخيرات والبركات أفلينا وللني أن ترى لكم العارف ونبع محمد صلى الله عليه وسلم لكل نبي في الأنام فضيلة ونبي الله قتلي ونعني الله بأفنك لكم والله ريش في الأنام فضيلة الله lórí ara wọn. Wàjúmú látún ha máa jímú àìdùn lè Mùhàmmádì. Ìpẹ́lẹ̀ tí ó dàrú náà ni pé akẹ́yìndé gbẹ̀gbọ́n náà níbi sọ̀lọ́dúnrún ọ̀gá gbogbo wọn lòun. Máa jímú àìdùn lè Mùhàmmádì. Gbogbo àwọn tí à ń wò lọ́lá nípò ní gbogbo àjùlọ yìí, gbogbo ẹ̀pẹ́tà lọ́lọ́run bá wá kó fún ànábì sọ̀lọ́dúnrún ọ̀sán. Wàjúmú látún ha máa jímú àìdùn lè Mùhàmmádì. Sọlọ́lá majmu'atun li Muhammadin. Ilé náà ni tí a fi ń dúpẹ́ fọ́lọ́hun lórí àǹfààní ilé tí ọlọ́run bá fún wa látàrí ìjẹ́ mùsùlùmí àti ìjẹni tí ń jọ́sìn fún. Àwọn ọlọ́run bá kó jọ kó túbọ̀ ṣàlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ara yìí fún wa o. àmín. bẹ́ẹ̀ náà látún fi àsìkò yìí náà bí ọlọ́run fún orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run jẹ́ túmọ̀ wa lórí. tó rọrùn fún wa bá ṣe lọ. àwọn wa ò ká ṣùgbọ́n wọ́n ká. ẹ ti kún ọ lọ́wọ́ pẹ̀lú àánú ọlọ́run

kódà bá wa darí wọn kó jẹ́ wọ́n lè ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ àwọn kùndàrú náà àwọn tí wọ́n ń darí wa lórílẹ̀-èdè àwọn kùndàrú náà àwọn ìka àwọn tí wọ́n fẹ́ sojú orílẹ̀-èdè kodò tí wọ́n fẹ́ sọ wá padà sẹ́yìn gbogbo orúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́njọba ṣàbà yọ wọ́n kúrò nínú gọ́ọ̀mẹ̀ntì bíi gíga wọ́n bá bá ẹni rè bí ìrọ́pò wọn kò lè ṣe àwọn náà ní ẹni rè ọlọ́lá hawla wala quwwata illa billahi al-ali al-azim. a tún tẹ̀síwájú lónìí níbi tí a bá dání lẹ́kọ̀ọ́ adé lánàá kọ́lọ́pàá san olùkọ́lọ́wọ́ ele بوالديه إحسانا ilé náà ni àlàyé tá a ṣe kẹ́yìn lánàá nípa bó ṣe ṣọ̀ràn yàn ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tó ń pé ni ṣe dáadáa sí wọn ni tóbi yàn bá lọ náà ni ṣe dáadáa sí kódà kó bí má mùsùlùmí kí wọ́n ètò ni kó bí rẹ má jẹ́ mùsùlùmí kí wọ́n rẹ̀ jẹ́ àfáà súnnà mashallah adúgbẹ́ fọ́lá kí ẹkú oríire kì í ṣe túnmọ̀ rẹ̀ ní kókó wá sọ yáyẹ ní pé ìyàwó ilé ìyàwó kèfèrí lélẹ̀ yìí kí ní kalẹ̀ rárá rárá wàlíwàlìdẹ̀ kàílẹ̀ ṣàlìmàsí wáríkùn tọ́lọ̀ ọba sọ́mbẹ̀ náà ni pé ká ṣe dáadáa sí wọn kódà kò bá àmá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ ṣe dáadáa wọ́n wọ́n sọ ìnàlẹ̀ sànàbí wàlìdẹ̀ yìí hamalatihu mọ̀hú wàhánà ní aláwàhánà wàfisọ́lùmọ́ ذي عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم kuntum ta'malun. Sọ́rọ́tù Luqman tún ní eléyìí tí a tún wọ̀ yìí. Títà fẹ́ lọ ń bẹ̀ ní Kúmá. Wọ́n náà ní tó wá rí pé Ọlọ́run bá já mọ̀ yìí pé kódà káwọn òbí rẹ̀ in jahadaka ala an tushrika bihi. Wa in jahadaka ala an tushrika bihi ma laysa laka bihi ilmun. Ọlọ́run táwọn òbí rẹ̀ bá ń pè ẹ lọ sí kókó wá sí nǹkan mí lẹ́yìn Ọlọ́run. Bàlá tó ń bẹ̀. Ṣé o mọ̀ ni wípé ìyẹn kì í ṣe Mùsùlùmí nìyẹn? ó wá pè ó yìnbá ìtẹ̀rẹ síbi wá forí balẹ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run

wá ní wàá fi ṣe dáadáa sí ó dá sábàtẹ̀ tí wàá mú mọ́sálà ilé náà wọlé ìyá yẹn fi ìyà jọmọ rẹ̀ ó gbé kalẹ̀ fún bàbá rẹ̀ láti ìgbà tọ́mọ ti wà lọ́mọ kékeré kò wá bujú ẹ̀yìn mọ́ bàbá nìkan ló ń kópa ọmọ ti wá níláárí lónìí irú ọmọ yìí ṣó yẹ kó ṣe dáadáa sí ìyá rẹ̀ wàá ṣe dáadáa sí náà ni ọjọ́ tó gbé ẹlẹ́yìn tó bá ti fi poison sínú oúnjẹ fún ẹ tó ti kú ńkọ́ ṣèbó ẹ̀gbé ẹlẹ̀ lóye ẹ̀ẹ́n wọ́n fòun àtọ́lọ́wọ́n ba rẹ̀ lẹ̀ Ah, a ní kí wọ́n ṣe dáadáa tiẹ̀ sí bàbá wa ń kọ́ àbá tó fẹ́yàwó káàkiri ó wá pa ẹ́ tì kò wá tọ́jú ẹ kò gbọ́ bùkátà owó léwe kò gbọ́ ti jíjẹ mímu ìyá rẹ ló ń forí jágójágú káàkiri ó wá ronú ah, tí bá fi lè mékì láyé ah, àdájẹ́ àgbà máa ma fọ́ lálá lójú ni tí máa tẹ́kẹ̀ eh, ẹ́ tí mi ń tẹ́ níbi ọ̀dọ̀ rárá àbàbá ẹ̀ ní sẹ́ ọlọ́run ẹ̀ ní kò jẹ́ rárá tó wọ́n láyé إلا إياه وبالوالدين إحسانا Ìjọba wáṣẹ̀ rẹ̀. Yára ọmọ létí lónìí, sáàrin gbòrò ní agbára púpọ̀. Òbí tó wá sọ fọ́mọ rẹ̀ pé, kó jáde kúrò nínú ilé mi, wọ́n ti tójú bá wọ́fán ìwé ààrẹ mi ò kọ́lé torí ẹ̀mí ṣe kí nìkan torí ọmọ kọmọ tó jogún èmi ti jọgbọ́n tèmi ò ó wá lé àwọn rẹ̀ jáde kúrò nílé ọmọ ẹwà wá lọ àṣólé wọn sẹ́nu oríire ni ṣáàmọ̀ yìí ṣáàmọ̀ náà ń gbà tọ́lọ̀ bá ní kí wọ́n wá dìde báyìí ṣe bàbá yìí sáàfù kí wọ́n tọ́jú ẹ̀ ó ti sáàfù kí tọ́jú ẹ̀ ṣé o mọ̀ pé ọlọ́run ló ti ṣe èèyàn bá tó láyé àtọ̀run ọlọ́run yẹ kọ́lọ́run bá ti bẹ̀rẹ̀ sí pọ́nìṣì yá yẹn látara ọmọ kó sọ pé ẹ̀yin ọmọ yóò gbọ́dọ̀ rí ti yẹn rò mọ́ ẹ gbọ́dọ̀ rí ti bàbá yẹn rò mọ́ ọlọ́run sọ pé ẹ àti ẹ lẹ̀ ṣe dáadáa ti zi. kí ló wá ṣe fún wọn láì dá. fi dunya ma'rufa. ọlọ́run wàá ṣe dáadáa sí yá yẹn náà ni o. wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana náà. ọkùnrin yẹn ti sorí kodò pé ah! tí mo dẹ̀ ti conclude àwọn èèyàn ti bá mi sọ́gàn mo ti ní never in my life in fact ìkọ́bọ̀ mi báyìí kò ní dọ́dọ̀ ya yẹn mọ́ mo ti mí ni dáàdì gan o ṣe bá nǹkan tí dáàdì ṣe fún mọ́mì àti dáàdì ti fọlọ́pàá rẹ̀ sí mọ́mì torí pé wọ́n mi tún béèrè oṣù àtẹ́lẹ́mọ́ àwọn ọ̀yìn sọ́ọ̀tì àwọn àtẹ́bà ah, nǹkan mo ti mí ni mọ́mí gan mo ti mí o wá lérí o má lérí mọ́ jẹ́ kó lọ wọ́n fi yẹn wọ́n wá fi sọ fọ́lọ́n

Ọlọ́run pàṣẹ fún wa ní o, àṣẹ ni o, gbọ́dọ̀ bí máa ná àmọ̀rọ̀. Ọlọ́run mo pàṣẹ fún yín pé aláàtàbùdú ìlà

tó bá ṣẹlẹ̀ páwọn òbí dàgbà sí ẹ lọ́dọ̀. àhàdúhù máa. bóyá ìkan ni wọn ló dàgbà sí ẹ tó jẹ́ bàbá ni. àwọn kìlá àhùn máa. àbí ìyá ló dàgbà sí ẹ ni àbí méjèèjì. fàlà tẹ́kùn làhùn máa. ó fi ń wàlà tẹ̀ ń láàrin hùn máa wá ní ó ti di èèwọ̀ fún ẹ̀ o fàlátàkótìláhù máa òfin òfin ọlọ́ni ó gbọ́dọ̀ má dọ̀wò pẹ́rẹ́. látẹ́kùn làkúnmá òfin. kí ni sọ́lá ọ̀nà ọ̀gbọ̀dọ̀ dáwò ọ̀nà ọ̀gbọ̀dọ̀ sọ òfin kẹ́lìmọ́tò sáfèèfì má pò ṣe sí wọn o. wàlá tẹ́ni hàrì ìtumọ̀ rẹ̀ ní kò tẹ̀ ti súnmi wàhálà wọn tẹ̀ ti pọ̀ jù á. fọlá tẹ kú lọ́hùn máa ó fi ń rìn. wọ́n mi mọ́ mi tún ti yàgbẹ́ síbẹ̀ yẹn. ewu ah. pé oṣù gbòòṣù lẹ̀ ń yà igan náà. Ah. ó fi ń wà láàrin àrèhùn ọwọ́ adé náà fi tó o ti bóúnjẹ fún màmá màmá jẹun kù àwọn òdì ẹ̀ mọ̀ níṣẹ́ lọ́ tún ṣọwọ́ sínú ọbẹ̀ tó kù ó tún ṣọwọ́ sínú ọbẹ̀ ọmọ ọgbà ti dé ó sì rẹ̀ lákàáyé. fọlá tẹ kú lọ́hùn máa ní wà látẹ̀ ní ààrẹ̀gùn máa. ọ̀tọ̀ náà tó ń sọ ọ̀tọ̀ ní ti táwọn fún ẹ má wàá kò ṣe pé mọ́mí ṣe nǹkan tá à ń sọ nísìnyí mọ́mí ẹ̀wọ̀ ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ mọ́mí àníkẹ́ ẹ̀dákẹ́ Ọlá ní ọgbọ́rọ̀ kò ṣe sún wọn wọ́n láti ní harin mọ̀ fún ọ̀rẹ́ gbọ́rọ̀ kanra mọ́ wọn. Wọ́n ṣe ohun tó lè bí ìkanra ọgbọ́rọ̀ kanra ò. Wọ́n kú làmú máa kọ̀ ó láwọn kẹrí máa. Ọlá ní àwọn ọ̀rọ̀ tí wàá máa bá wọn sọ ọ̀rọ̀ tútù, ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́, ọ̀rọ̀ àpọ́nlé, ọ̀rọ̀ tìjú, ọ̀rọ̀ ọmọdé. Wọ́n kò fi dùn láhùn àtìjà tiẹ̀ náà wà lẹ́nu. wà ní wà lè dé ká. àwọn tí rẹ méjèèjì. fàlà tẹni hàrí hùmà àbàdàn. ó ti wọ̀ fún ẹ láti ní ìlọ́mà kan ramọ́ ọmọ. wà ní dé ká. ìyá rẹ àti bàbá rẹ. fàlà tẹni hàrí hùmà àbàdàn. àjájúmọ́ ọmọ má kò ṣe má kan ọdẹ ọba yá ká sọ̀gìnrà náà ìrà mọ́. Fátímì. Àwọn méjèèjì náà ni wọ́n ń sọ ẹ láti kékeré nígbà tó jẹ́ ẹ̀dí ìdá kankan mọ̀. Wọ́n ti tọ́ là máa sáhìrán tí. Ilé ilé ilé ilé ayọ̀nù mọ̀ khawfan alayka wa aynu Allahi lamutanami. Khawfan alayka wa aynu Allahi lamutanami. Gbogbo náà ṣe ń ṣàlàyé dáadáa táwọn òbí tí wọ́n ṣe yìí. Ọlọ́run bá ní à ìyá rẹ̀ àti bàbá àwọn náà máa ti ṣàìsàn. ọ̀dẹ̀ tó là máa sánirọ́ ti fi lé ní ṣé àbúrò àìsàn ìyá ló pọ̀ ju lọ níbo ṣe sọ. àìsàn ìyá ló pọ̀ ju ti bàbá lọ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà kí ìyá òní tó ń sùn. ọdí tọ́ lámá sọ́hìrọ́ tí. bí ìyá bá tẹ̀lé òun fẹ́ sùn ọmọ ti táǹpà ọmọ ti ń kí mẹ́fẹ́ ó fẹ́ jẹun. ọdí tọ́ lámá sọ́hìrọ́ tí. bàbá tún lè máa gbọ́pọ̀ máa ń sun kókó tó máa kò ṣe. dọ́mọ ilóhun. ọdí tọ́ lámá. a Kọ́dí tọ́lá máa bá ìrọ́ ti fi ilé ààrẹ. Ṣérù ìyá bẹ́ẹ̀ ni ò wá ní òtẹ́tọ̀ sàpọ̀lé. Ọlọ́wọ́ ní àwọn òbí méjèèjì yìí. Kọ́dí tọ́lá máa sọ ìrọ́ ti fi ilé ààrẹ. Àwọn méjèèjì, ọmọ àti gbìyànjú, ọmọ àti ṣàìsùn lórí ẹ̀. Ọmọ àti ṣàmú lórí ẹ̀. Ó fani mi. àtẹ̀rù ń bá àwọn ọkọ̀ ọmọ yóò gbọ́dọ̀ kú tó bá ṣòjòjò díẹ̀ báyìí ìyá dẹ̀ máa sáré ẹ lọ sí children emergency ẹ lọ bá àwọn ìyá ṣe ń dààmú ẹ bá àwọn ṣe ń dààmú ọgbọ́n tí nǹkan kan ò ṣe lálẹ́ àná dàárọ̀ tó jí dàárọ̀ tó dẹ̀bẹ̀rẹ̀ sí gbọ̀n tó di ti yí bá kan tẹ bá dídì ìyá mi bá gbọ́ ọmọdé ọdún ah, ah, ah. tó fíìmù tó ń wò lórí ẹnu kan yẹn bá ṣe sí lórí tèmi àti ẹ náà nìyẹn. ọ̀fọ̀nì àlejò pdp ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà ti ń lọ sókè torí ọmọ wàhálà wàhálà táwọn ẹ̀dẹ̀ ń ṣe yẹn wàhálà ká lè yè láyé ká má kú wàhálà mélòó ló kù táwa fẹ́ ṣe lórí tiwọn wàhálà wọn bá wàhálà táwa fẹ́ ṣe lórí wọn ni pé wàhálà jẹ́ ń tọ́jú ìyá ìdí ẹ̀kó tó kú bó o ṣe wá ń ṣe yẹn náà tún máa bẹ́lọ́ pé wàá gbẹ̀yìn ni ìyá ẹ̀ tún ṣàdúrà fẹ́ni bàbá tún ṣàdúrà fẹ́ni pé wàá gbẹ̀yìn pẹ̀lú ẹ̀ náà ló tún ní ẹ lára láti dé. ọ̀fẹ́ bí lahun máa jẹ̀nà àgbólímìnà rọ́hámẹ́tì wàkọ̀ rọ̀bìn hàmúhùmá wàkọ̀ rọ̀bìn hàmúhùmá kàmá rọ́bàyà ní sọ̀mírọ̀. mo fẹ́ ti di eléyìí náà mọ́mọ́sálà kan wákàtí tó àyà yìí. ẹ̀yà kọ́mọ́lá. ẹ̀rí pé lára ń tí máa ń sábà ṣẹlẹ̀ náà ni káwọn èèyàn máa mọ́mọ̀ sọ ọ̀rọ̀ tí ò lẹ́rìí kákàmá wá dìbé tí tí ò bùkátà kálà ń dìbé tí lórí ẹ̀ àwọn èèyàn wá bọ́ síta wá nínú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ rẹ̀ ṣe dáadáa sí jù tó bá lówó tó fẹ́ ra mọ́tò ìyá rẹ̀ mọ́tò rẹ̀ náà Bukata bùkátà fífà mọ̀rẹ̀ ní lọ́wọ́ ṣìbá náà lọ́mọ kéwú àwọn àwọn àfáà tí wọ́n kọ́ wa àwọn àfáà àwọn náà mọ̀ àwọn náà tàájá àfáà fáwọn gbogbo alájọ́ ká lójọ wípé òbí ẹni làkọ́kọ́ Eh, àwọn amú oríṣiríṣi ọ̀rọ̀ wáyé pé ẹ̀ṣì eh, bí ara lòbírè àwọn àfáà ni wọ́n rí ẹ̀mí tí ẹni tó rí ẹ̀mí tí ò bá sára tó fẹ́ rí kò síbò jí fẹ́ rí ẹ̀mí rí àtíbà tí ò bá sọ kò sí síbà láfẹ́ lá ìgbà tọ́lọ ń tó ń bí wọ́kọ̀dọ́ ọ̀rọ̀ búkà tọ́lọ ń gbé wá tó jẹ́ má sí وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ Àníkọ́ mọ́ kí ah, àwọn náà ráwọn ọmọ kí o ti wá náà rí wa fi tó bá ṣe nù wọn máa lé ọmọ kí o ní o torí ìdí èyí ṣe dáadáa sáwọn òbí ẹ kọ́kọ́ kàn sí dà wọn ná ìyá rẹ̀ gbọ́dọ̀ máa rùn pa bàbá rẹ̀ gbọ́dọ̀ máa rùn pa kó máa wá lọ rágbára sọ́rọ̀ àfa ẹ kó máa gbowó kùnà fún àfa ẹ kó máa tọ́jú àfa ẹ kí tí o mọ̀ pé ò ṣe dáa tí wọ́n náà bẹ̀rẹ̀ orú ẹ̀ alẹ́ tiẹ̀. wà kò fi ti láhùn máa jẹ̀nà ẹ̀dùnlé mìíràn wọ́n ṣe dáadáa ni gbogbo àti ajá imam gbogbo àfà ẹgbẹ́ religious leader tẹ́ káwọn èèyàn sábẹ́ tẹ́ pẹ́ ẹ̀yin ni wọ́n náwó fún ọ̀dọ́ iná ṣe dáadáa sí ẹni yóò gbá àti lè bá wọn wípé kí wọ́n ṣe dára sáwọn òbí wọn. wọ́n fi bí láwọn máa jàná àbúlé mínà rọ́hàmá. ọlọ́run bá ní gbogbo wọ́n tó jẹ́ ọmọ. wọ́n kò fi bí láwọn máa. ọlọ́run kò rẹ ra rẹ ńlẹ̀ o. jàná àbúlé mínà rọ́hàmá ti. gbogbo gúlégúlé ẹ gbogbo mo tó báyìí mo jà báyìí. ọlọ́run kò rẹ ńlẹ̀ tó

ẹjá tọ́ ẹjá jẹ́ kó yé wọn pé ṣe oríbo ṣe bẹ̀rù mi yẹn ṣe oríbo ṣe ṣe sí mi yẹn o gbọ́dọ̀ ṣe tó jù bẹ́ẹ̀ lọ ní bẹ̀rù ní ìbọ̀wọ̀ fún àwọn òbí ẹ ju bó ṣe ṣe sí mi lọ torí tóbi bá sódì ọ̀rọ̀ sọ́mọ ó máa mọ́ ni o ṣùgbọ́n tá a fẹ́ iná àbọ̀ ní bá ṣe tòdì ọ̀rọ̀ sọmọ ó ṣe ṣe kó má mú o. wà fún rọ́bìnrin hámùhùmá kà máa rọ́bà yá ni sọ̀gírọ́. ẹ ajẹ́ kí gbogbo àwọn ọmọ tó wà lọ́ńdà wa ẹ kí ajẹ́ kọ́ mọ̀ pé àwọn òbí wọn pàtàkì jù wá lọ. wà fún rọ́bìnrin hámùhùmá kà máa rọ́bà yá ni sọ̀gírọ́. ẹ kájẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn òbí wọn wọ́n lẹ́tọ̀ọ́ tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ àwọn ọmọ yìí. àkòrò rọ́bìnrin àwa pápọ̀ ní gbádùn wọn mọ́. Allah ridọ́láàfin. Ìyáná ọlọ́run bá. Fi ridọ́lí wà lè dé yìí. Wà sọ́kún tó ń lọ ìfẹ́ sọ́kún tẹ̀lé wà lè dé yìí. Bákan náà ìbínú ọlọ́run ní pé máa sọ pé bá mi kí àwọn òbí mi. Wà fi sọ sahihi mùsùlùmí. Irú ẹni tí àwọn ọmọ rẹ̀ yìí ṣe ní ìsìn yìí. Kàmá. Àwọn tí dára táwọn bí wọ́n fẹ́ kọ́ lọ́n bá wọn kẹ́ ìyá àwọn àti bàbá wọn. Kàmá rọ́bà yá ni. Wọ́n wá ní ọlọ́run bá kẹ́ ìyá tó bá bẹ láyé. Bàbá tó bá ti tọ́ ọlọ́run bá kẹ́ ọlọ́run pẹ̀lú lẹ́yìn wọ̀nyí. wà fi sahih Muslim. ọ̀hìn Abi Hurairah radiyallahu anhu. ó ṣọ́lá àbá nínú àdísì tí àfọ́ àwọn àbú ìrẹ́rọ̀. ọ̀hìn nabiyyi sallallahu alaihi wa sallam qala. rọ̀gìmá ń fò thumma rọ̀gìmá arábìnrin ọlọ́run mi fi mú arákùnrin yìí gbélé ọlọ́run mi sọ́dẹ̀ yín ah, ẹni yìí ọlọ́run mi downgrade yẹ. ìlà máa qila man ya rasulallahi. àwọn sọ́ọ́bà ń bèèrè kó jíṣọ́ lọ́n sálọ̀rọ̀ rẹ̀ ti sábà ń wọ́kẹ́ máa wọ́n kú báyìí bá àdúgbò yẹ tó pé ń tọ́lọ̀ bá sọ lẹ̀. Qala Rasulullah. Arábìnrin ẹni tí mò ń bá bí tọ́rọ. Man adraka bawayhi inda likibari ahaduhuma aw kilahuma falam yadkhulil jannah. Ó sọ́rọ̀ bá ní ẹni tó bá àwọn òbí rẹ̀ méjèèjì láyé àbí kan nínú bá láyé ni. Falam yadkhulil jannah ta. Wá ọlọ́run bá wọ̀. Allah. bàbá rẹ̀ iṣẹ́ àlìjọ́nà rẹ̀ yẹn tó bá ti ń kírun tó tó ń gbàwẹ̀ tán tún lọ́dọ̀ tún lọ́dọ̀ bàbẹ́ máa lọ sí olóòrèkóòrè ẹ máa fi ṣe competition láàárín ẹ̀yàn ọmọ má rò kó dàgbàjú kó ịlọ. lọ kwasọ̀mà mẹ́ kò sí bathroom fọ́ káwọn ará alẹ́ máa kọ́ àwọn bá ará àdúgbò máa pa ah, kí ló wá ń ṣe lágbájá kẹ̀ fi ṣe nǹkan ni. wà á fi sahihayn ni àníbi ní bàtìrì ni kọ́ tí wọ́n nídìí lára bá wọn ṣe. àníbi kò ṣe rẹ̀rẹ̀ ẹ̀lẹ̀ tí wọ́n bá ti débẹ̀ wọ́n náà ps wa ps ni. ìgbà tó jẹ́ dàrẹ́kítọ̀ nǹkan ìyá kọ́kọ́ ni ń gbò wájọ́ kọ nkọ jẹ́nẹ́rà nǹkan àbí kí ló pẹ́ra ìyá ni jẹ́ general police ṣebí ìyá kan ló bí gbogbo tí a ń gbọ́jọ́ gọ́ọ̀nà ọkọ̀ ṣe ẹ. ni ìyá kan ló ti jáde. kò ní ìyá òní bàbá. ọmọ̀rọ̀ sọ ní sẹ́ni wọ́n ti ń rùn tí ẹ náà ń bọ̀ wá rùn àbí tó bá dàgbà wọ́n mọ́nà amẹ́rù náà kí so fìlẹ̀ kọ́lẹ̀. ọ̀bọ̀lá yàkínú. ìdí àwa ò ní gbà gbogbo ẹyàn ọmọ tẹ́ ń wọ ya yín lẹ̀ tẹ́ ń wọ bàbá yín lẹ̀ yẹn. àlìjàzá omi jíǹsì lè amẹ́. gbogbo ọ̀nà bá ṣe ọlọ́run sọ̀hábà ní. ìmánu billahi wa rasulihi thumma birrul walidayn. arábìnrin tó jẹ́ olórí iṣẹ́ fi ń pèèyàn lólórí ire táyé tọ̀run òun ni kéèyàn gbọ́lọ́wọ́n bá gbọ́ lódodo kódẹ̀ nígbàgbọ́ nípa òjíṣẹ́ rẹ̀ kó máa kínú kó máa ṣe islam kó máa gbàwẹ̀ bá ṣe ń gbàwẹ̀ yìí anábìnrin nǹkan olórí ẹlẹ́ẹ̀kejì tàbí ń pè ní rò níwà lédè ọ̀rọ̀ náà ni kí máa ṣe dáadáa sáwọn bí rẹ̀ méjèèjì o lèun mẹ́ka hakún láwọn alẹ́múta kẹbí rán kó lọ lónìí à ń ka lónìí fún ẹ pé lèun mẹ́ka hakún láwọn alẹ́múta kẹbí rán ìyá rẹ̀ ní àwọn ẹ̀tọ́ tó pọ̀ tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ kẹfì rúkà yàrá yasira. Má sọ ni pé náà rẹ̀ nìkan ni wàá máa ra míkìrá tí lọ fún ọ. Kàkàmú léyìnlá tí ìbá sátì fi sàkúnlé kàtà ìṣètàkì. Bí ẹ̀ dájọ́ kó o gbàjọ́ kó o ṣe ìwọ dúró fún wọn. Kàkàmú léyìnlá tí. Mélòó mélòó ní ìgbà tí ẹlòmí ní kíni kíná pè ní wọ̀dúró kì í ṣe ibi tá káṣọ sí nìkọlà ní tá à ń rìn fáàsì lọ́ra aṣọ gidi mí ìsìn ọlọ́run àwọn aṣọ tó wọ̀ yìí ti gbó. Kàkàmú léyìnlá tí. Sọ̀rọ̀ bàtà wọn. Kàkàmú léyìnlá tí. Wá ẹnìkan tó máa máa bá wọn tó aládéhìí yasirun. ọ̀pọ̀lọpọ̀ gbàná ọ̀yá ẹ̀ ti ṣàìsùn ni bàbá ẹ̀ náà ti kò sí lè sùkò lè wó. làhámi ìjàwá ga àna tó ń wà zẹ̀fìrún. gbogbo bàbá ẹ̀ ni wọ́n ń gbogbo ìyá mama sunkún ìyá mama kéle mama kéle ọ̀dà. wà ká mú ga sálẹ̀ tí ń kalẹ̀ àdáàbì yẹmí ni ha. wàhálà ọmọ náà àwọn ìyá wa ní ọ̀rọ̀ ọmọ rò ń ṣe. wà ká mú ga sálẹ̀ tí ń kalẹ̀ àdáàbì yẹmí ni ha. ìjà rẹ̀ máa wá fọwọ́ tún táǹbà fún ẹ ẹ̀ wàá tún wà á máa jẹun lọ́wọ́ wàá tún tọ̀ sí. àǹkà láti abiyami ni ha. oríṣiríṣi nǹkan nìjà ẹ̀ tó fojú mi náà. wà á fi jí òun ìlànà dé ìjà sẹ́rí rán. ìwọ tún fẹ́ sùn orúnkún yá ìyá yẹn tún sacrifice tó oorun tiẹ̀ fún wọ àwa tún gbé ẹ sáyà tí màá rọra fọ́ dábàá. wà á mọ̀rọ̀ tí ìjà àti wà àtọ́ ti kà kó tàn á. àná wà wà ìkí fà kàn wà ń tà sọ̀gìrọ̀. àbí kó tá a jọ mọ ẹ̀jẹ̀ àti dáadáa táwọn bí wa o àwọn òbí ẹ̀jẹ̀ káwọn náà táwọn ọmọ wa rí o àbí ọlọ́mọ kó jọ ọlọ́bìnrin. انا ولا ما به سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrán àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta